أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nù tíra Umdatul Ahkam ti àfa Abdulghani al-Maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a wà lórí ojúpọ̀nà ìdájọ́ al-janaiz ń sọ̀rọ̀ lórí àdíìsì Abu àdíìsì alákọ̀ọ́kọ́ adúó lórí àwọn tẹ̀m̀bí àwọn àkíyèsí tá a pè lọ́sẹ̀ tó lọ lórí pé tí èèyàn bá kú ó tọ́ kí a ṣe tahakuk wípé lóòótọ́ lóòótọ́ ti kú pàápàá jùlọ tí èèyàn bá kú ní pàjáwìrì tí a sì ń bẹ̀rù kó má jẹ́ pé ó dákú ìdákú tó gùn ni a sọ̀rọ̀ lórí pé kò sí aburú tí nǹkan kan bá tiẹ̀ wà tí wọ́n fẹ́ mú kúrò lára rẹ̀ láti lọ ṣe àyẹ̀wò Islam ò kọ́ bákan náà ó tọ́ tí nígbà tí a bá gbé òkú tá a gbé kalẹ̀ tí nǹkan kan bá wà tí wọ́n fẹ́ ṣe àyẹ̀wò àbí ìdájọ́ kan tiẹ̀ wà tí wọ́n fẹ́ ṣe lórí kúkú ẹni ó kú. E tí ìjọba ò sì gbà kó gbé òkú kò sábúrú pé ká gbé sínú thallaja ká gbé sínú yìnyín kò sábúrú nù ẹ tó bá ti ní èdè pàtàkì torí àti sọ ara òkú ni torí pé tá a bá la gbélé di ìgbà tí wọ́n tó lè release ẹ̀ fún wa ó ṣeéṣe kí ara rẹ̀ ó ti máa bẹ̀rẹ̀ sí bàjẹ́ bákan náà a ní kò sí ẹ̀rí kankan tó fi hàn pé nígbà tí a bá tẹ òkú kalẹ̀ lẹ́yìn gbòókú tán tí a fọ a fi aṣọ bò ó síwájú ká tó wẹ̀ wípé wọ́n padà náà ká kọ ojú ẹ̀ sí alqibla lórí ohun tí a ti dúró ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ lórí pé kí ni tó tọ́ fún àwọn àwọn fámìlì ẹni ó kú àtàwọn míì tán bá wà níbi tí òkú ti kú ó ní pé tí òkú bá kú síwájú ká tó wẹ̀ ká tó faṣọ bò ó kò sí aburú gbogbo ẹni tí ó bá wá ẹni ó bá lè ṣe kó sí aṣọ kúò lójú ẹ̀ kó sì fi ẹnu kò ní ẹ̀kẹ́ gẹ́gẹ́ bí kìsìn nìyẹn kò sáburú nú ẹ̀ bákan náà kò sí aburú kí èèyàn ó sunkún torí pé òkú kú torí pé hadith tó wá láti ọ̀dọ̀ Aisha ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní akbala Abubakar ala farasihi min maskanihi bisunna ipe Abubakar nígbà tí anabi sallallahu alayhi wa sallam fàyè lẹ kò sí ní níbẹ̀ ń gbọ́ gbọ́ ó padà wá láti ilé ẹ̀ tó wà lọ́nà jíjìn wọ́n ń pè ibẹ̀ ní sin lẹ́yìn ìgbà tó sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gbun rẹ̀ ó wọnú mọ́ṣáláṣí ibi tó tẹ́ anabi sallallahu alayhi wa sallam sí falam yukallim an-nas kò bẹ́ni kankan sọ̀rọ̀ hatta nazala fadakhala ala aisha títí ó fi sọ̀kalẹ̀ ó fi wọnú yàrá aisha tí anabi sallallahu alayhi wa sallam wà. فتيمم النبي وهو مسجي ببرد حبرة wa lọ sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí tí wọ́n tẹ́ anabi sallallahu alayhi wa sallam sí ó wá sí aṣọ tí wọ́n fi bò lórí ó wá fi ẹnu kò ẹ̀kẹ́ anabi sallallahu alayhi wa sallam ló wá ń sunkún ló wá ń sọ pé bí abi anta ya nabi allah ẹni pé bàbá mi òun ni mo fi rọ́pò rẹ̀ wá nabi sallallahu alayhi wa sallam la yajma'u Allahu alayka mawtatayn ọlọ́run ní pa ikú méjì papọ̀ fún ọ ikú ẹ̀kan náà ló kì amma al-mawtatu allati kutibat alayka ṣùgbọ́n ikú tí ọlọ́run ṣe ní ọ̀ràn àyàn lórí rẹ faqad muttaha ó ti kú so níbi ń ta nílò ni pé. sayidina abubakar ó sì aṣọ kúrò ní ojú anabi sallallahu alayhi wa sallam ó sì fi ẹnu kò lẹ́ẹ̀kẹ́ so kò sábúrú nù bí bákan náà kò sábúrú kí èyàn ó sunkún torí pé òkú kú ṣùgbọ́n ohun tí a kọ̀ á bá ń bọ̀ wá lórí ẹ̀ bákan náà àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n tó gbọ́ ni tó yẹ kí ohun tó yẹ kó ṣe ni kó sọ tí ọlọ́run bá pa wọ́n láṣẹ láti máa sọ gbogbo ìgbà tí mùsíbà bá bá wọn òní kó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un torí pé ọlọ́run ní alladhina idha asabatum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tí aburú bá bá wọn wọ́n máa sọ pé inna lillah àti ọ̀dọ̀ ọlọ́run ni a ti wá wa inna ilayhi raji'un pàápàá jùlọ àti ọ̀dọ̀ rẹ̀ náà ni a ó padà sí so eléyìí ni tó dáa jù kún ó sọ bákan náà ó di ọ̀ràn yẹn lórí wọn kún ó ní sùúrù kún ó sì gba ohun tí ọlọ́run ọba kọ torí pé ẹnìkan kò ní kú kò ní fayẹyẹ àyàfi kí ó pé ọlọ́run ọba ló ti kọ àsìkò rẹ̀ pé ìgbà tí ó kú nìyẹn anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní má min muslimin tusibuhu musibatun kò sí mùsùlùmí kan tí aburú ọkàn fayaqulu ma amarahu Allah kó wá sọ tí ọlọ́run bá paláṣẹ láti máa sọ ó ní pé inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn náà kó wá sọ pé allahumma ajirni fi musibati wọ́n lọ́wọ́ bá fún mi ní ẹ̀san rere níbi aburú tó kàn mí wakhlufli khayran minha kẹ́jí jẹ́ kí oore kó gbẹ̀yìn aburú yìí illa akhlafa allahu lahu khayran minha àyàfi kí ọlọ́wọ́ bá jẹ́ aburú uh, kó gbẹ̀yìn aburú tó kàn lẹ́yìn oore yun aburú eh, lẹ́yìn aburú yẹn oore ni ó rí láti ọ̀dọ̀ ọlọ́run ọba léyìí tó ju ti ti tó tó tó lùsì lọ torí hadith anas ibn malik anabi sallallahu alayhi wa sallam ó kọjá lẹ́gbẹ̀ẹ́ arábìnrin kan níbi orí tẹ́ ọkọ ẹ̀ ló wà ń bẹ̀ ọmọ ẹ̀ ló wà ń bẹ̀ àmà. Ah, ló wá ń sunkún ní kíkankíkan tó ń bara jẹ́ lànàbí sàlám bá dúró lẹ́gbẹ̀ẹ́ ló ń sọ pé ittaqilla wasbiri bẹ̀rù ọlọ́run bá kó ní sùúrù lóbìnrin yẹn bá sọ pé ilayka anni kó lẹ́gbẹ̀ẹ́ mi fa innaka lam tusab bi musibati torí pé aburú tó kàn mí ni ìdí tó fi sọ pé kí n ní sùúrù walam ta'rifu ṣùgbọ́n obìnrin náà máa nàbí sallallahu alayhi wa sallam ni lẹ́yìn gba anabi sàlá sàlám lọ́tàn wọ́n á sọ fún un pé innahu nàbí anabi mà ní lọ́ba wá sí ilé anabi sallallahu alayhi wa sallam kò bẹ́ẹ̀ ni kankan ní ilẹ̀kùn anabi ti ń dúró bíi gadman àbí gateman lọ́wọ́ gbàṣẹ láti lọ sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ sọ pé lam àrífùkà mi ò mọ̀ nífa èyí ni pé sùúrù tó gùn mí lẹ́ẹ̀kan mi ò mọ̀ pé wọ̀ ni lànà ibùsà sálàm bá ní innama sabru inda sọdẹmàtì ula sùúrù ó ní ìgbà àkọ́kọ́ tí aburú nǹkan ìgbà ńlá fẹ́ kí ní sùúrù ọ̀hún jù tó bá wá ṣẹlẹ̀ pé sùúrù ó fòyàn wù lásìkò yìí fún sábàbí kan kò sí aburú lẹ́yìn ìgbà tí ara bá túyàn tán kéèyàn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba kó sì wà ládàá níbi aburú tọkàn aràn kan kí ọlọ́run ọba kí ó dáríjì bákan náà níní sùúrù lórí ikú ọmọdé ọmọ èèyàn tó kú ó ní ládàá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹni ó lórí ikú ọmọ ẹ̀ láàdá tó pọ̀ ní ọgbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba torí anabi sallallahu alayhi wa sallam oni maamu maami muslimin yamutu lahu ma athala maamu maami muslimayni yamutu lahu ma thalathatun minal waladi lam yablughu alhulm illa adkhalahum allahu aljannata bifadli rahmatihi iyahum ipe kò sí mùsùlùmí méjì kan èyí ni pé ìyàwó àtọkọ tí ọmọ wọn mẹ́ta tí ó tọ́jú wọn kú táwọn ọmọ òun ò sì tí ì bàlágà àyàfi kí ọlọ́run ọba kó fi wọn sínú ọgbà àdẹ́ra torí àwọn ọmọ yẹn ọlọ́run ó wọn torí mùsíbà tó wọn ọmọ mẹ́ta kó kún wájú èèyàn á rí i pé kì í ṣe aburú tó kéré tòótọ́ bá ní sùúrù kò sí ẹ̀san tí wọ́n ní lọ́dọ̀ ọlọ́run bá ju aljanna lọ so ìdí inú tó fi jẹ́ pé ó pa dandan kí a mú sùúrù nígbà tí aburú bá kàn wá bákan náà haramu ni lórí àwọn tí aburú nǹkan tó kú kú fún torí pé anabi sàlẹ̀ ó ṣe àwọn nǹkan kan léèwọ̀ fún gbogbo ẹnikẹ́ni tí aburú bá kàn àbí tí òkú kú fún un léyìí tó sì jẹ́ pé téèdì sìn làwọn àwọn èèyàn ń ṣe gbogbo ohun tí anabi sàlá sàlám ṣe léèwọ̀ tí òkú bá kú fún wọn ìdí nu tó fi jẹ́ pé ó jẹ́ ọ̀ràn èèyàn kí àwọn àwọn mùsùlùmí kan máa karú àwọn nǹkan báyìí sí etí gbọ́ wọn láti máa ṣe ìrántí fún wọn àkọ́kọ́ nú ẹ̀ anabi sàlám ó ṣẹlẹ̀ wọ̀ fún gbogbo ẹni tí òkú bá kú fún àníyáhà ó ní kéèyàn máa sunkún àṣejù àbí kéèyàn tiẹ̀ wàá máa bínú débi pé yọ́ọ́ máa sọ̀sọ́kúsọ yọ́ọ́ máa dọ́lọ̀ lẹ́bi àbí kéèyàn máa fasọ ya mọ́ra ẹ̀ la àbí kọ́ máa gbára sára mọ́lẹ̀ àbí kó tiẹ̀ wá máa sọ̀rọ̀ tí ò da jáde lẹ́nu gbogbo eléyìí haramu ni gẹ́gẹ́ bí kọ́ máa sọ pé orí òun o a orí òun burú o kankan báwọn gbogbo ohun tí wọ́n máa ń sọ tí nǹkan bá kàn wọ́n gbogbo orú àwọn nǹkan báyẹn haramu ni torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní laysa ليس منا من شق الجيوب وضرب القدود ودعا بدعوى الجاهلية kò sí nínú ìjọ mi àwọn tí òkú bá kú fún tí wọ́n máa fasọya mọ́ra wọn la tí wọ́n máa gbára sánlẹ̀ tí wọ́n máa gbá ojú ara wọn àbí kí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ jáde lẹ́nu àwọn yẹn ò sí nínú àlùmọ mi sọ ó dáa fún mùsùlùmí tí òkú bá kú fún un kí wọ́n ní sùúrù kí wọ́n sì gba kádàrá ọlọ́run ọba kí wọ́n má sọ ohun tí yọ ba tí ó da ẹsẹ̀ sí wọn lọ́rùn wọ́n ní alqalbu yahzun wal-aynu tadma wala naqulu illa ma yurdi ojú a máa lójú tí aburú bá káyàn kò sáburú nù ẹ̀ ọkàn a máa banújẹ́ ọ̀sàbùnú náà ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ tí ó bí ọlọ́run ọba nínú èyí ni ọlọ́run ọba kọ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha la yu'adhab la yu'adhibu bidam'il 'ayn ọlọ́run kì í jẹ́ yẹn ń yà torí pé omi ń jáde lójú ẹ̀ wàlà bi husnil qalb ọlọ́run kì í jẹ́ yẹn ń torí pé ọkàn rẹ̀ bàjẹ́ lórí aburú tó kàn án walakin yu'adhibu bihadha ṣùgbọ́n lọ́wọ́ àmọ́ jẹ̀yàn níyà torí ti ẹnu rẹ̀ bá sọ aw yarham àbí kọ́ forí jẹ so ó yẹ kí a sọ ẹnu wa gbogbo ìgbà tí aburú bá kàn wá ẹkún sísun kò sí aburú nú ẹ nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí ọmọ rẹ̀ Ibrahim tí ò gbádùn tí ànábì gbé dání omi ń jáde lẹ́nu ẹ̀ bá lójú ẹ̀ sàábà tí ó wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ó ní ah, ìwọ náà ya rasulallah ó ní ta lè mi ṣe bẹ́ẹ̀ yàn ni mi and then uh, àmì ni tó fi hàn pé rahama ń bẹ nínú ọkàn èèyàn so kò sí aburú wípé téèyàn bá sunkún ẹkún àṣebóòdì ó tí ó fi jẹ́ pé èèyàn máa sọ ohun tí ò dá lẹ́nu bákan náà tí òkú bá kú kò sí aburú kí akéde òkú ká ròyìn pé òkú kú o torí kíni torí àti kójú jọ ká kírun síla ká gbé lọ sórí tẹ ká sìn lọ tó bá pé nítorí ìyẹn la fi ń kéde òkú yẹn kò sáburú nù ẹ sòtó kú bá kúta gbogbo àwọn èèyàn tí a bá mà ipe ó súnmọ́ wa alájọgbé aládùúgbò ká sọ fún wọn pé òkú kú o lágbájá kú ló ń bì káwọn èèyàn ó lè kójọ kún ó lè pọ̀ sódà tó wá fi kírun sí òkú náà la kò sí aburú nù èyí torí pé anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ti kà nínú àdìsí àkọ́kọ́ yẹn nígbà tí najashi tó kú anabi sàlám ló kéde ikú rẹ̀ wípé nàjàṣí ó kú lónìí lóòjọ́ tí nàjàṣí ń kú gangan ó ní anabi sàlám ké ìkéde ọkọ ikú ẹ̀ ó wá jáde pẹ̀lú wọn lọ sí mọ́sálásí láti lọ kírun sí la so kò sí aburú kí akéde òkú ṣùgbọ́n ìkéde tí ó fẹ́ dàbí ìkéde jahiliya ohun tí ẹ̀sìn kọ̀nù gẹ́gẹ́ bí ká máa kéde rẹ̀ nu rédíò rédíò nu owó lásán ìnákùná lélẹ̀ o gẹ́gẹ́ bí ká máa kéde rẹ̀ nu newspaper newspaper yẹn ìnákùná ni gbogbo èèyàn wà nù náírà tí a kọ̀ àbíkátẹ̀ wa mú spíkà ká jí lásùbà ká máa mú spíkà pé lágbájá ọmọ lágbájá ó kú ọlọ́run kó forí jìn ọlọ́run kó fọrùn kẹ èèyàn dáadáa ni ọmọ lágbájá ni ká máa yìn gbogbo yẹn ẹ̀sìn Islam ó kọ̀ àbí kàtẹ́ wa máa kéde káàkiri pẹ̀lú spíkà pẹ̀lú máìkì àgbérìn gbogbo yẹn Islam kọ̀ bóyá gan ni èyí tá à ń ṣe lónìí gan ni òfin ẹ jẹ́ náírà èyí tá a máa ń ṣe lórí eh, social media téèyàn ó kú tá a sì ti gbé bò tá a máa post ẹ̀ káàkiri nù ah, social media àti picture rẹ̀ nkankan yẹn torí pé lásìkò anabi sallallahu alayhi wa sallam irú nǹkan báyìí ò sí bet tí a bá wo àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam kọ ọ rò pé ó fẹ́ súnmọ́ tí à ń ṣe yìí gan lónìí so gbogbo àwọn nǹkan báyẹn ó yẹ kí a jìnnà sí i. Ibnul Arabi onígbàtí a kó àwọn àdísì tí anabi sàlá sálàm tó ti kọ̀ fún wa láti máa kéde òkú tá a kó jọ a rí i pé ìdájọ́ wọn fẹ́ẹ́ pín sórí sí mẹ́ta ọ̀kan wà nínú ẹ̀ tó yẹ pé ká kéde fún àwọn ẹbí àti alájọgbé torí pé wọ́n lè kó jọ láti wá gbé òkú yẹn lọ sí orí tẹ́ láti lọ gbé bò wọ́n lè yẹn kì í ṣe náàyù ẹlẹ́ẹ̀kejì da'watul hafli lil mufakhara ká kójọ ká máa náwó ká máa ṣe hafla lọ́jọ́ kẹta ká máa dínkà ká pòkọ àbí ká tiẹ̀ wàá ro sẹ̀mú àbí ká ṣe ráìsì ká máa jẹ lórí pàǹsá àdúrà fòkù eléyìí náàyù ni muharrama haramu ni bẹ́ẹ̀ ni kò wá àbí ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ká máa kéde nú eh, eh, social àbí media bẹ́ẹ̀ bí newspaper àbí rédíò àbí ká gbé speaker ká máa káàkiri wọ́n ní eléyẹn muharrama ọlọ́wọ́ba ó kọ̀ fún wa a gbọ́dọ̀ máa ṣerú ẹ̀ bákan náà kò sí aburú fún ẹ tí tó kéde òkú nígbà tó kú náà tá à ń wá kí àwọn èèyàn kí wọ́n kójọ láti máa láti wá ṣe láti wá kírun lé lórí kò sí aburú kí ẹni kọ̀ọ̀kan ní ká máa tọrọ àforíjì fún ẹni ó kú torí pé yẹn ó wà nínú tí anabi sàlá sàlá ń pa àwọn mùsùlùmí láṣẹ ipe ọmọ ẹ̀yà yín Nàjáṣì ó kú istagfiru li akhikum ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín bákan náà ohun tó tọ́ fún wa ó ní ká máa sọ̀rọ̀ tó dáa nípa òkú tó kú ká má máa sọ̀rọ̀ búburú nípa ẹ̀ lásìkò tó kú yẹn àyídà síwájú ká tó gbèbò ni àbí lẹ́yìn ìgbà tí a bá gbèbò torí anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo nǹkan tí a máa ń sọ lásìkò náà àwọn màláíkà wọn máa yí pé àwọn náà máa sàmì so anabi sallallahu alayhi wa sallam wọn gbé òkú kan kọjá làwọn sàábẹ̀ rẹ̀ wọ́n bá yin òkú náà pé lágbájá ẹ̀yàn rí ni o lágbájá ẹni rí ni ẹni dáadáa ni ànábì bá sọ pé wajabat wajabat wajabat èyí ni pé ó sì ti dọ̀ràn yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́rìí pé ẹni rí ni tó ẹni rí náà ni lọ́dọ̀ ọlọ́run níwọ̀n gbé ẹ̀wòmíì kọjá wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ aburú nípa ẹ̀ ẹni yẹn kì í ṣẹni rí báyìí báyìí báyìí ti ṣe ni anabi ni wajabat wajabat wajabat làwọn sábẹ́ anabi sallallahu alaihi wasallam wọn bá bi léèrè pé ah ngbà gbé alákọ̀ọ́kọ́ kọjá oní wajabat ngbà gbẹ́lẹ̀ kejì náà kọjá oní wajabat lànàbi sallallahu alaihi wasallam wọn sọ pé ma athnaytum alayhi khayran wajabat lawul janna nígbà tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ rẹ̀ ní oore ó ti dọ̀ràn yàn kọ́lọ́ gbà lẹ́nu yín ó sì fi sí wọ́mẹ́n afnaytum aleyhi sharra gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń jẹ́rìí pé ẹni bú ni bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ gbà lẹ́nu yìí pé ẹni bú náà ni yóò sì fi sínú iná antum shuada olèlà ẹ̀yin ni ẹ̀yin ni ẹlẹ́rìí fún ọlọ́run ọba fil lórílẹ̀ ayé ẹ̀yin lẹ́lẹ́rìí fún ọlọ́run ọba lórílẹ̀ ayé antum shuada olèlà ẹ̀yin ni ẹlẹ́rìí ọlọ́run ọba lórílẹ̀ ayé antum shuhadau fil ard ẹ̀yin ni ẹlẹ́rìí lórílẹ̀ ayé báyìí fi sọ bí ẹ̀mẹ́ta nìyẹn so kò sí mùsùlùmí kan tí ó kú tí àwọn èèyàn bíi mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n sọ rere nípa rẹ̀ ẹ̀ àfi kí ọlọ́run ọba kó foríjì so ìdí inú tó fi jẹ́ pé ó dáa gbogbo ìgbà téèyàn bá kú ká mọ̀mọ́ sọ aburú ẹ̀ ká dá ẹ lórí aburú ẹ̀ ni kí a máa sọ. so nígbà tó ti jẹ́ pé àdíyèsí tí ó wà níwájú wa yìí ó ń sọ̀rọ̀ nípa ìkéde ikú ni a wà tú hadith Abu Huraira níìsín. hadith yẹn ó ní agba hadith náà wá láti ọ̀dọ̀ Abu Huraira ọlọ́run ọba kí ó sí i ó نعى رسول الله صلى الله عليه وسلم النجاشي في اليوم الذي مات فيه النبي صلى الله عليه وسلم أكد يكون نجاشي ní ọjọ́ tó kú wa kharaja bihim ila al-musalla ó wá jáde pẹ̀lú àwọn sàábì rẹ̀ lọ sí ibi musalla níbi wọn ò kí ní masalasi wọn jáde lọ sí musalla fa saffa bihim ó wá fi wọn sí sáwù wàkàbàrà ó sì kàbàrà arba'an mẹ́rin àkọ́kọ́ nù ẹni pé najashi malikul habasha ọba habasha ni tí wọ́n pè tí a mọ̀ sí ethiopia lónìí orúkọ rẹ̀ wọ́n pè ní ashama ó kú ní oṣù rajab ọdún kẹsàn-án lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam ibnu abdulbar wọ́n ní àdífì yìí ẹ̀rí ni tó fi anabi sallallahu alayhi wa sallam yìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni torí pé anabi ò sí ní abasha madina la anabi sallallahu alayhi wa sallam tí ó sì ròyìn ikú rẹ̀ lọ́jọ́ tó kú kò sí ẹni ó lè dìde láti abasha nígbà náà tí ó sì dé madina lọ́sẹ̀ kan kò sí irú tó lè gùn kódà bọ́ yẹpẹ́ sin ló gùn tí ẹ̀sìn wọn ní ẹrù lórí kò lè rìnrìn Ethiopia lọ sí Medina lásìkò yẹn fọ́sẹ̀ kan tó a jẹ́ tẹ́lẹ̀ntọ́ sọ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ló sọ fún anabi sallallahu alayhi wa sallam eléyìí fi hàn pé òjíṣẹ́ ọlọ́run ni anabi sallallahu alayhi wa sallam lódodo bákan náà ìkéde ikú rẹ̀ tí anabi sàlá sàlám ṣe ó fi hàn pé ìkéde yẹn ìkéde káwọn èèyàn ó lè kó jọ láti lọ kírun ni so anabi sàlá sàlám ó kéde rẹ̀ bákan náà anabi sàlá sàlám kéde ikú jaafar àti zayd nígbà tí wọ́n wà ní ojú ogun àwọn sì wà Madina ẹnì kún tí ìwà láti ibi tí wọ́n ti wọ́n wà wọ́n wá sọ fún anabi sàlá sàlám tí anabi fọsọ fún àwọn mùsùlùmí pé àwọn lágbájá àti lágbájá o ọlọ́run ti mú ẹ̀mí wọn. nígbà náà wọ́n rí i pé anabi sàlá sàlám omi ẹ̀kún ó bẹ̀rẹ̀ sí jáde lójú ẹ̀. Ah, ṣùgbọ́n ìkéde tí a kọ̀ ó nírú àwọn ìkéde tí a sọ lẹ́ẹ̀kan láwọn èyí tí ó ní ìnákúnà nínú tí ó sí àǹfààní kankan fún ẹni ó kú àtàwátà wà láàyè tọ́ka jẹ́ pé ìnákúnà lásán ni ká tún ní ọjọ́ méje ká dáná rẹpẹtẹ ká tún ní ọjọ́ eh, fọ́tì ká ogójì ọjọ́ ká dáná rẹpẹtẹ. Uh, àwọn ẹlòmíì lè ń gbọ́ tó bá tún pọ́dún kan wọ́n yí ẹ̀yìn ìyá padà àbẹ́yìn bàbá gbogbo yẹn náà ìnákùná ni so kò sí ntòjọba ní nínú ẹ̀sìn Islam ohun tá a fi mọ̀ pé kò sí ntòjọ nú ẹ̀sìn òní pé anabi sallallahu alayhi wa sallam ọmọ mẹ́rin ló kún wájú anabi sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta obìnrin ojú àníbsà sallam na ti kú ummul kuthum zainab ruqayya báyìí kan náà ọmọ rẹ̀ ibrahim ojú ẹ̀ ni wọ́n ti kú bẹ́ẹ̀ kí ni tánàbí sà sallam ṣe kí ni tánàbí ṣe ṣé ànábì jókòó ó ń gba kíkí àwọn èèyàn fọjọ́ mẹ́ta àbí ànábì lẹ́yìn ọjọ́ mẹ́ta ànábì péyàn jọ ó ṣe sádàkà ó ṣàdúà lẹ́yìn ìgbà yẹn àwọn sàábì ànábì sàásálàm tó kú ńkọ́ níwájú ànábì sàásálàm wọ́n pọ̀ so eléyìí fi hàn pé ìbájẹ́ pé nǹkan kan tó jọba ń wà nínú ẹ̀sìn ni gẹ́gẹ́ bí wọ́n ti gba gbogbo àwọn nǹkan tá a mọ̀ yìí wá débi pé bí ànábì sàásálàm ṣe ń ṣègbọ̀nsẹ̀ bí ànábì sàásálàm ṣe ń lọ sí lọ́tọ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbà wá wọn ọba gbarú tó ṣe pàtàkì wá so ńgbà tí ò ti sí kò sí nìyẹn so gbogbo ẹnikẹ́ni tó bá wá ní ọwà ó mẹ́rin wá so aláti jáwọ́ kó nú ẹ̀ pátápátá tó lóore jùlọ torí pé kò sáǹfààní kankan bẹ̀ àdúrà ṣíṣe fókun kò dìgbà tá a bá péjọ kò dìgbà tá a bá péjọ àdúrà téèyàn gbà ní kọ̀kọ̀ gan ó fi gbà ju ń ta gbangbangba lọ torí pé èyí tá à ń ṣe gbangba ó ní ó súnmọ́ kí rìyà ọ̀wọ̀ ṣùgbọ́n èyí tá a ṣe tẹ́nìkan ọ̀mà rìyà ò lè wọ̀ so gbogbo àwọn yẹn ó wà nù àwọn náàyù tí ẹ̀sìn Islam tó kọ̀ náà jíjáde anabi sallallahu alayhi wa sallam láti rọ kírun fún sí najashi lára najashi abasha ló ti kú kò sókùú tí kírun sí lára so eléyìí ni àwọn afáàn pè ní asọlẹ́tù ẹlẹ́lgáì kákírun sí ẹni tí ò sí ní tòsí kákírun sí la nígbà tí a bá gbọ́rò yín pé ó kú kí wá ní ìdájọ́ eléyìí àwọn afáà wọ́n ṣe ìyapa lórí ìrun sọlátù alẹ́lgáì àkọ́kọ́ nú ẹ̀ ni pé àwọn míì wọ́n kọ̀ láti kírun sí òkú tí ò sí níwájú wa káàkiri sí la àwọn yẹn wọ́n ní èyí tá nàbí sallallahu alaihi wasallam ṣe khususiyya nàbí ni ẹ̀rí wọn ni wọ́n ní pé ọlọ́run ọba fúnra ẹ̀ gbé òkú yẹn wá síwájú ànábì sallallahu alaihi wasallam tí ànábì ń rí ṣùgbọ́n àwọn tán wà lẹ́yìn ànábì sallallahu alaihi rí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti fi súra Aisha tó fi hàn anabi sàásánlá yìí pé ìyàwó ẹ̀ ni bẹ́ẹ̀ ló sì gbá súra Najashi wá ó tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀rí kan tó lágbára lórí ìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn afáàmì ni kò sí aburú kí a kírun sí ẹni ó ti kú la kódà bọ́ jẹ́ lẹ́yìn oṣù kan ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kọ́ pé ó ń tọ̀hún ebi ó kú sí a ní àrídájú pé wọn kírun sí la gẹ́gẹ́ bí kó kú sí ìlú kèfèrí tí ó sì sí ẹlòmíì tá a mọ̀ pé wọ́n lè kírun sí la àwa ń wò pé lágbájá tó kù wọn kàn gbé bòbá ni wọn ò kírun sí la àwa lè kírun sí la ní gbogbo ibi tí a bá wà wọ́n ní torí pé Nàjáṣì ibi ó ti kú ọba dé bẹ́ẹ̀ sì ló nìkan lọ́gbẹ̀sìn àwọn èèyàn rẹ̀ ọ̀gbẹ̀sìn kúkú tó kú yẹn àwọn èèyàn rẹ̀ ni wọ́n gbèbò àwọn mùsùlùmí díẹ̀ tí wọ́n ń bẹ àlejò ni wọ́n wọn àti ẹ̀ nígbà pé kún gbé ọba àwọn lọ bò so wọ́n á gbé Nàjáṣì bò ní lórí ẹ̀sìn wọn ìdínú tó fi jẹ́ pé anabi sàlám tó fi kírun sí la so gbogbo ẹnikẹ́ni tó bá wá kú ní àyè tá a ti lérò pé kò sẹ́ni tí ó kírun sí la àwa lè kírun sí níbí ṣùgbọ́n etí à ń ṣe lónìí pàápàá jùlọ àwa tí à ń ṣe ìdíà àsúnà torí pé àáfàá kan ńlá ó kú ń bì kan kọ́ ẹ pé gbogbo stéètì ìlú yìí ibẹ̀ láti máa kírun eh, alghaib pàápàá jùlọ bí ó ti kú gan àwọn èrò tí wọ́n kírun sí la kò ṣeé kò ṣeé kò ṣeé kò sọ. So àwa tá a wà lọ tá a lè lọ sílùú náà àwa náà tún wá péjọ torí ìfẹ́ tá a ní sí àfàǹlà àṣìṣe gbáà ni kò sí ní sunna anabi sallallahu alayhi wa sallam torí pé lẹ́yìn Najashi a gbọ́ pé anabi sallallahu alayhi wa sallam kírun sẹ́lùú mi ìlà tí ò sí lé anabi ò kírun sáwọn Jaafar tó kú ní sójú ogun kò kírun sí wọn ó kà ṣe náàyù wọn ni ó kéde ikú wọn ni lẹ́yìn Najashi kò tún sí àdìsí mọ́ta ní pípẹ́ anabi sallallahu alayhi wa sallam kírun sókùlà tí ò sì sí wájú ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní asọ́látù ala man kana lahu makanatu fil islam bẹ́ẹ̀ rí àwọn tí wọ́n ń ṣe yẹn nù àwọn míì ní ẹni tí ó bá ní ipò nínú ẹ̀sìn gbogbo bí ó ti kú àwa tá a sí níbẹ̀ a lè kójọ kí a kírun sí la eléyìí náà kò sí ẹ̀rí kankan tá a lè fi sẹ̀rí ọ̀rọ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ìkírun sókù tí ò sí nítòsí la khususiya anabi ni sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ètàrí tó bá àwọn ẹ̀rí mu ó ní pé ẹnì ọba kú síbi tá a ní àrídájú pé wọn à kírun sí la kò sí aburú káwọ kí irun sọlátùl ghaib kákì sí la. so sheikh islam ibn taymiya ó ní as-sawab an al-ghaib imata fi baladin lam yusalla alayhi fi mùsùlùmí tó bá kú níbi tá a mọ̀ pé wọn kírun sí la salla alayhi salata al-ghaib a lè kírun salatu al-ghaib sí la kama salla nabi sallallahu alayhi wa sallam ala najashi gẹ́gẹ́ bí anabi ṣe kírun lórí najashi la'annahu mata bayna al-kuffar torí pé òun náà kú láàrin àwọn kèfèrí ni wàlám yusalla alayhi wọn ò sì kírun sí la na jíjáde tí anabi sallallahu alayhi wa sallam tó jáde lọ sí almusalla ṣé eléyìí ó ó fi hàn pé a lè kírun sí òkú la nínú masalasi àwọn afáàní sunna òní kí a kírun sókú la ní musalla imam malik oni la yu'jibuni la yu'jibuni an yusalla ala ahadin fil masjid kí kò kò kò kò kò kò wú mi lórí kí n rí i pé wọ́n ń kírun sí yàn lánàá mọ́ṣáláṣí. fa in sulliya ala al-mayyit fil tí wọ́n bá wá kírun sí èèyàn la nínú mọ́ṣáláṣí falahu aslu ó ní orísun rẹ̀ bẹ nínú ẹ̀sìn Islam ẹni pé ẹ̀rí wà fún un ṣùgbọ́n mi ò kò wù mí ká máa kírun sókò lánàá mọ́ṣáláṣí ọ̀rọ̀ Imam Malik ni a rí i pé àwọn afáìrú ọlọ́run tí wọ́n ní justice níbi ìmọ̀nù. Aisha radiyallahu anha ó ó ṣe istidrak àwọn sahaba tí wọ́n wò pé a lè kírun sí òkú lánàá mọ́ṣáláṣí ó ní ma asra ma nasiya nas ó ní àwọn èèyàn máa máa ń tètè gbàgbé o ma salla rasulillah sallallahu alayhi wa sallam ala suhail ibn bayda illa fi masjid anabisa asalam ò kírun sí orí suhail ọmọ bayda àyàfi nínú masilasi so ntí aisha tó fi sẹ̀rí nù pé kò sí aburú kí a kírun sí òkú lára nínú masilasi bẹ́ẹ̀ èyí tó pọ̀jù náà ni pé wọ́n máa ń kírun sókù láàrin a ò dé musalla sòtúbà jẹ́ pé delil àbí uziri kan wà tí a rí àyè àti kírun sí òkú yẹn láàyè fi nínú mọ́sálásí kò sábúrú nù ẹ̀. ọ̀rọ̀ rẹ̀ tó ní fasọ́fà ọwá tó wọn sí sáfù wà kábàrọ̀ arba'in ọwá sí kábàrà mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí sọ̀láàtù àlá aljanais ṣùgbọ́n níbí kò sí ìyapẹ̀ ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ ìpè kábàrà tá a máa ṣe sí òkú la mẹ́rin ni ṣùgbọ́n ìyapẹ̀ ẹnu tó wà lọ́dọ̀ wọn ni pé ṣé a lè ṣe ju mẹ́rin lọ ṣé a lè ṣe márùn àbí ká ṣe méje àbí mẹ́fà. Me sọ àwọn àfáà mi wọ́n ní a lè ṣe kábàrà ju mẹ́rin lọ lórí ẹni tó bá jẹ́ bí olùmọ̀ ẹni ó nímà tó sì gbajúmọ̀ tá a sì mọ̀ pé lẹ́yìn ẹni ọlọ́ọ̀ni a lè ṣe kábàrà lórí ẹ̀ tó ju mẹ́rin lọ àwọn afáàmì wọn ni a ò gbọdọ̀ ṣe kábàrà ju mẹ́rin lọ ṣùgbọ́n tẹnu kò lè lórí ni pé kábàrà lórí janaiz mẹ́rin ni eléyìí ni ṣókí lórí hadithi abu huraira masala tó kàn sí ni ó ní ghaslul mayyit torí pé tó kù bá kú tán tẹ́yí a sì ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ ká ṣe lákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí sísan gbèsè ẹ̀ torí pé ó ṣe pàtàkì ká tètè wá bóyá ó jẹ gbèsè ká tètè san gbèsè ẹ̀ tó bá ṣe é ṣe síwájú ká tó lọ gbèbò so ó kù kí a wẹ òkú òkú wíwẹ̀ ọ̀ràn ẹ̀yàn alkifaya ni ipe ọ̀ràn ẹ̀yàn lọ́dún jẹ́ lórí àwọn mùsùlùmí kí apá kan nu wọn kí wọ́n wẹ̀ kú tí wọ́n bá yẹn lè fílẹ̀ láì wẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ lórí gbogbo wọn tí wọ́n sì ní àǹfààní láti wẹ̀ tí wọn wẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ lórí wọn tí ẹni àwọn kan bá ti wá wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ti kú lórí gbogbo olúkúlùkù wọn. oore ń bẹ lórí káwẹ̀ kú láàdá tó pẹ̀ tó pọ̀ ní ń bẹ lórí kí awẹ̀ òkú torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní man musliman fakatama alayhi gbogbo ẹnikẹ́ni tó bá wẹ̀ mùsùlùmí tó sì tó sì faṣọ gbogbo tí ó rí tó bo àṣírí rẹ̀ ní gbogbo tó bá fojú ẹ̀ rí nígbà tí ń wẹ̀ ghafarallahu lahu arba'ina marra ọlọ́run bá ó forí jì ní ìgbà ogójì ẹni pé yọọ ma forí jì yọọ ma forí jì nígbà ogójì waman hafara lahu fa ajannahu gbogbo ẹnikẹ́ni tí ọba tọba tọba gbẹ́ kábà sáré rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ́ sáré rẹ̀ tó nà tó sì bo àṣírí gbogbo ntójú ẹ̀ bá rí ó jìrì àdéhìí ká ẹ ìyáwó ila yawmil qiyamah ládàtà fún onídàdà ẹni tó okú tó kùn bí ìgbà tó yẹ pé ó fi sínú ilé rẹ̀ pé máa gbé bí má sanwó títí ìjọba ìdí àkẹyàmọ ládà tí ó rí lórí ẹni ó fún nílé tí ó sì gbowó títí ìjọba ìdí àkẹyàmọ ládàtà fún un wọ́n kàfánà kàsáwù lọ́wọ́ yawmal qiyamah min sundusi wastabrakil jannah ẹni tí yóò bá mú owó lápò rẹ̀ tó fi ra sutura tí wọ́n fi bò la ọlọ́run ọba yóò wọlé wu istabrak àti sundus oríṣi harir ni àwọn istabrak àti sundus yìí ọlọ́run ọba yóò wọlé wu rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyamanu aljanna so a ó rí i pé oore pọ̀ fún gbogbo ẹni tí ọlọ́run bá fún láǹfààní láti wẹ̀kú ṣùgbọ́n ẹni tí ọwọ́ ẹ̀kú yẹn àkọ́kọ́ nú ẹ̀ òní wọ̀ sí ẹni tí ò kú tó ṣe wọ àsọtẹ́lẹ̀ pé tẹ́ ń bá kú o lágbájá ni kọ́ wẹ̀ ni òun náà ni ọ̀wẹ̀ òkú náà tí ọba wá sí ẹni ó yẹ jù òun ni bàbá ẹni ó kú ẹni ó kú ń tọ́ bá ẹni bàbá bàbá rẹ̀ ló yẹ kó wẹ̀ ni eléyìí yóò fi hàn wá pé ó yẹ kí mùsùlùmí kí wọ́n jẹ́ ẹni ó ní ẹ̀mí tó ní àmúmára gbogbo mùsíbà tí ó wọn torí pé kì í ṣe kékeré ni kí ẹni ó bíyàn kó gbéyàn kalẹ̀ kó máa wẹ̀ lọ́gbà tó ti kú tán kì í ṣe braveness kékeré kọ́ ní ọgbà bẹ́ẹ̀ ni so lẹ́yìn yun àti fi bàbá bàbá rẹ̀ ń lọ tọ́ sí tí ó bá wá sí ẹni ó súnmọ́ jù ló tọ́ sí kí nìdí torí pé ẹni ó lè bà sírí èèyàn àwọn yẹn ni ṣùgbọ́n tó yẹ pé èèyàn ni ará àta kò ó kéré nú àwọn tó lè dá ilé níjọ́ kan yóò sọ ṣùgbọ́n ẹni ó lè bà sírí èèyàn ó ní àwọn àwọn yẹn bàbá èèyàn wá ní jáde kọ́ máa sọ pé ńgbà òun wẹ ọmọ òun nǹkan báyìí ń ṣẹlẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ àá bẹ́ẹ̀ ni baba bàbá rẹ̀ náà ò ṣe so àwọn tó yẹ kún ọwẹ kùn tí ọba wá sí kò sábúrú kẹlòmíì nínú àwọn alásùnmọ́ kún ọwẹ ṣùgbọ́n ọkọ àtìyàwó wọ́n lè wẹra wọn tẹ tí ìyàwó bá lẹ́mìí ó lè pé òun lòun ọwẹ ọkọ òun torí pé ẹni ó lè bàṣírí rẹ̀ bí ọkọ bí ẹni ó lè bàṣírí ọkọ bí ìyàwó ẹ̀ ò sí ntàràn kan sínú kì í ṣe bí òde òní bó ti rí Allahu alam bẹ́ẹ̀ náà ni ẹni ó lè bàṣírí ìyàwó bí ọkọ rẹ̀ ò sí so kò sábúrú kí àwọn méjèèjì kan wẹ̀ra wọn ẹni tí ó wẹ̀kú gangan àti ẹni tí ó máa ràn lọ́wọ́ nìkan la fẹ́ kún wà ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ọba wa níṣẹ́ iṣẹ́ kankan tó lè ṣe ń bẹ̀ àfẹ́kọ́jẹ́ pé ibi táwọn èèyàn wà ti dúró tí wọ́n máa wo tí wọ́n ń ṣe ni àà ẹni tí ó wẹ̀ kú àtẹ̀ntí ó máa ràn lọ́wọ́ níbi kún yí kún yí ká àwọn nìkan òní afẹ́kọ́jẹ́ pé wọ́n wà níbi tí wọ́n ti ń wẹ̀ kú náà bó láti wá wẹ̀ kú yẹn nígbà tí a bá tẹ́ òkú sí orí bẹ́ẹ̀dì tó ń tẹ́ sí àbí orí àwọn tébù báyìí ohun tí ẹni tí ó wẹ̀ kú kọ̀kọ́ ṣe ni pé wọ́n gbìyànjú láti gbé jókòó tí wọ́n bá gbé jókòó yẹn wọ́n tẹ inú ẹ̀ pẹ̀lú pẹ̀lú ankali bẹ̀ wọ́n tẹnu náà dáadáa kó fi jẹ́ pé àwọn nǹkan tí ó lè máa ba alikafani tí ó bàjẹ́ wọn á jáde ńgbà náà so ó dáa kọjá kí wọ́n níbi bucket kan tí wọ́n lè gbé kalẹ̀ fẹ́ gbogbo tí wọ́n bá jáde láti ojú ara ẹ̀ yẹn yóò máa jáde sínú ẹ̀ tí òfin ní ba àyè yẹn jẹ́ ó sì ẹ̀kọ́ yẹ pé gbogbo àwọn nǹkan bíi alikafu àti almisk kọ́ wà nítòsí tí ó bá sí wọ́n lè lo àwọn nǹkan míì bíi scent àbí air freshener tó fi jẹ́ pé àwọn náà ní wọn ní ní ìpalára òórùn tí ó jáde so lẹ́yìn bá wá fún inú yẹn tán wọ́n tún gbé jókòó wọ́n tún tẹ̀ sílẹ̀ so afẹ́kọ́ pé ọwọ́ rẹ̀ wọ́n try láti máa kó fi jẹ́ pé ọwọ́ rẹ̀ ò ní tètè gan so wọ́n á wọ́n á wọ́n á fi ẹ̀ẹ̀lẹ̀ wọ́n máa fi straight ọwọ́ yẹn àti ẹsẹ̀ lẹ́yìn ìgbà wọn bá wá sí yẹn tán gbogbo ń tó bá jáde lára rẹ̀ wọ́n fọnù wọ́n wà tẹ́ wọ́n yọ gbọ̀ntì àwọn aṣọ ẹ̀ wọ́n ṣe tẹ̀jìrìdì rẹ̀ kúrò níbi aṣọ yọ wà ní aṣọ kan tó ń fi bo àlàáwòrán rẹ̀ èyí tá à ń ṣe lónìí Eh, àṣìṣe ni torí pé aṣọ tí wọ́n ń lò aṣọ yẹn nígbà tí omi tó bá wẹ́ títàn ẹ lè máa rí àláwòrà oǹtàn ó yẹ kó pé ẹ̀sùn tó bá tíìkì ni aṣọ tó bá tíìkì ni so that nígbà tí aṣọ yẹn bá wet kò ní jẹ́jẹ́ pé a máa rí àláwòrà rẹ̀ so a bo láti bí dé egbò obìnrin ààbò débi so ìgbà tí a bá máa wẹ̀ yóò dàpọ̀ ẹ pé a fi nǹkan kan sọ gẹ́gẹ́ bí glove tí ó bá rọrùn so na lẹ́yìn náà a ṣe àlùwàlá fún un àlùwàlá tá a ṣe fún nígbà tá a bá débi fífọnu a jẹ́ kí omi ó wọ ẹnu ẹ̀. àti o àìdá òwú àbí ọwọ́ á fi fi gbó ẹnu àti eyín nígbà tá a bá ṣe istinshaq náà a ní jẹ́ kí omi ó wọ inú ẹ̀ a kàn ra wẹ́ẹ̀tì kọ́tìn yẹn a tó fi kó kìnìyàn nígbà tá a bá ṣàlùwàlá tán wiwe wiwe wíwẹ̀ wíwẹ̀ yẹn àwọn wọ́n ní omi alákọ̀ọ́kọ́ yóò jẹ́ pure water bó lè jẹ́ pé kò sí ẹ̀rí inú ẹ̀ lónìí nurse so èyí tó wà nù nurse ni pé àwẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ẹ̀mẹ́ta abẹ́ ẹ̀ márùn-ún abẹ́ méje iye ìgbà tá a máa jẹ́ tó bá jẹ́ alájẹjẹkọ ẹ pé wítìrì ni so àwa bu omi àti sídìrì sídìrì yẹn àǹfààní ẹ̀ pé ó máa ń ó máa ń dàbí ọṣẹ ó máa ń dàbí ọṣẹ ó máa ń jẹ́ kí nǹkan ó má tí ó bá wá sí a lè lo ọṣẹ dípò sídìr a wàá fi wẹ̀ ohun dáa jù ni pé kakọ́ wẹ̀ agbọ̀n ọ̀tún síwájú ká tó wẹ̀ òsì a tún wá yí padà awẹ ẹ̀yìn ẹ̀ náà gbogbo yẹn a máa try láti bo àlàáwòrà rẹ̀ tí a bá wẹ alákọ̀ọ́kọ́ tán tá a wẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tá a wá pé kèé má a tún lè wẹ omi tí ó fi pé márùn ayédàkọ́ yẹ pé àwọn ìdọ̀tí kan jáde ní ara àwọn àfáà mi wọ́n fi stop sí lórí méje lórí pé tó wà nù hadith ni tó bá ti wá pé méje yẹn ìgbà yẹn láwà ṣẹ̀ṣẹ̀ wàá mú cotton á fi bo gbogbo ibi tí àwọn ẹ̀gbin ti ń jáde lára yálà etí ni ti ń jáde àbí mú àbí ojú ara á fi bò so nígbà yẹn àní bìkítà àní wàá wẹ̀ mọ́ ní nìmi bẹ́t nínú wíwẹ̀ tá a bá máa wẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ a tún wá fi kàfúr sí ìgbẹ̀yìn wíwẹ̀ yẹn a fi kàfúr sí kàfúr yẹn àǹfààní ẹ̀ ní kọ́yẹ́ pé yóò máa yóò máa rùn that is good uh, odor tí ó bá wá sí a lè lo tùràrí tó tí ó wà nù omi yẹn nígbà náà pẹ̀lú sídìrì yẹn náà àbí ọṣẹ lẹ́yìn ìgbà tí a bá wẹ̀ tán a try láti wá èkísà míì kúmá láti rọ a try láti gbẹ ara so that nígbà tí a bá máa fi lẹ́kàfà ní tá a fi wé lára tán kò ní jẹ́ pé aṣọ lẹ́kàfà ní ó tún wá wet so eléyìí ni ní ṣókí lórí wíwẹ̀ òkú torí àsìkò bẹ́tì lọ́sẹ̀ tó ń bọ̀ a wá ṣe ní gwarigwari insha allah ta'ala mo ti ń wo àsìkò àbá. náà níbi pàtó obìnrin tí ó bá yẹ pé ó ní kíní lórí bóyá wọ́n dirun àbí nǹkan kan wọ́n á tú irun yẹn lẹ́yìn ìgbà wọn bá wá wẹ̀ tán wọ́n wá di irun yẹn sí ọ̀nà mẹ́ta láwọn tó bá ní irun lórí dáadáa wọ́n á dì sọ́nà mẹ́ta so wọ́n á dà sí ẹ̀yìn rẹ̀ so ìyẹn kò sí aburú nù ẹ̀ bákan náà wọ́n ní tí ó bá tiẹ̀ wá jẹ́ pé nǹkan kan wà ní ara rẹ̀ gẹ́gẹ́ bí èékánná tó bá gùn jù kò sí aburú láti gé e ṣùgbọ́n òní tí gbogbo nǹkan rí bó ti rí wọn ẹlòmíì tó bá gé tán gan wọn tún lọ mọ fi ṣe nǹkan míì ni kì í ṣe kó pa dandan. Um, àkíyèsí tí a máa pè ń bì ni pé obìnrin oníwẹ̀bìnrin ọkùnrin níwẹ̀kùnrin àyàfi àwọn ọkọ àtaya ṣùgbọ́n tó bá pọ́nmọdé ni tí ò jo seven years lọ ọmọdé tí ò ju seven years lọ tọ́bájọ́bìnrin ni ọkùnrin lè wẹ̀ kó sábúrú nù ẹ̀ tọ́bájọ́kùnrin ni obìnrin lè wẹ̀ kó sábúrú nù ẹ̀ torí ń gbà yẹn àwọn yẹn wọn ò tí ì ní àlàáwòrà wọ́n bi Imam Malik pé ṣé ọkùnrin lè wẹ̀ ọmọbìnrin tí kò tí ì bàlágà ó ní tí ó bá ti ju seven years lọ kò sábúrú ń bẹ̀ torí pé àwọn yẹn ò tí ì ní àlàáwòrà. bet obìnrin tọkọ ẹ̀ tó ti kọ̀ ọ́ lẹ̀ ṣé ọkọ rẹ̀ lẹ́nu ẹ̀ tó bá kú yálà ó ti kọ̀ ọ́ lẹ̀ ó wá wà nù ìdà kò tí ì ṣe ìdà tán nígbà ọba kú yẹn sọkọ ẹ̀ lè wẹ̀ ọkọ rẹ̀ lè wẹ̀ tó yẹ pé tọ́láàkù yẹn rọ̀jìíyà ni èyí ni pé ó kọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ́ kejì kò sábúrú kí kó wẹ̀ ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé thalatha tatliqat ni pé kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta ni kò lè wẹ̀ torí pé kò sí nǹkan kan láàrin wọn máa ń gbà yẹn wallahu a'lam so ọwọ́ bíi tí a ó sọ̀mọ́ lónìí nìyẹn èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ́ èyí tí a ṣàṣìṣe ọlọ́run kí o forí ẹ̀ jìn wá asalaamualeykum. تي وإياكم نعم نعم Thank you.

ojúkójú gẹ́gẹ́ bí àjẹnu torí àìnù yẹn ni àjẹ ní yorùbá down <laughs> ok. bẹ́ẹ̀ ni kò sábúrú tí bàbá bá nífẹ̀ẹ́ láti wẹ̀ tí ó sì máa wẹ̀ ẹlòmíì tó wá máa wẹ̀ yóò máa jẹ́ ni tí ó máa hẹ́pù o. bàbá oní ọjọ́ ìpẹ ẹja bẹ̀rẹ̀ láti orí nígbà bá borí tán ẹja fọ ẹ̀gbẹ́ kò sábúrú nù ẹ bákan náà obìnrin ìyá ẹ ló tọ́ kó wẹ̀ àbí ìyá ìyá ẹ àbí ẹ̀gbọ́n rẹ̀ tó ń jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá àbí ẹ̀gbọ́n rẹ̀ tó ń jọjọ́ ọmọ bàbá tí ó wá sí ẹ̀gbọ́n rẹ̀ tó ń jọjọ́ ọmọ ìyá nìkan gẹ́gẹ́ bí a ṣe súnmọ́ra wa níbi dhawil arham yẹ bẹ́ẹ̀ náà ni ráìtì àti ìwà ìkú yẹn ṣe wà Allahu alam. àfa gbogbo irú kútẹ̀yàn wulẹ̀ okú láyé yìí ọlọ́run ní pààyàn kì í ṣẹnìkan ó ń tọ̀hún yẹn sábàbí lásán ni no matter how gbogbo orúkú téèyàn lè kú láyé àjẹ́ ni o àjẹ́kọ́ èèyàn jóná mọ́lé ni o èèyàn kú ló láti gbogbo orúkú téèyàn bá ti kú àsìkò kú èèyàn tó ni ṣùgbọ́n ọ̀nà téèyàn gbà kú sábàbí lásán nìyẹn tó bá wọ náà ó lè máa pa gbogbo wa gbogbo bàtà bá sùn ṣùgbọ́n ọlọ́run ṣe àwọn asbab níyàtọ̀ ọ̀tọ̀ lóríṣiríṣi so àwọn asbab yẹn gan nígbà míì oore ló tún jẹ́ fún wa lápèjúwe ẹni tí ilé wó lù mọ́lẹ̀ àwọn ọmọ wo pé mùsíbà ni aburú ni irú kú wa lélẹ̀ ṣùgbọ́n ní ìdájọ́ ẹ̀sìn Islam tó yá pé mùsùlùmí ni o ó wà ní ìdájọ́ ẹni ó kú ṣẹ̀yìdì ni àbẹ́ẹ̀kọ́ ni àwọn afáàtì ẹni lónìí gan àwọn tí wọ́n ń kú níkú accident mọ́tò náà wọ́n lè wọ́ torí gẹ́gẹ́ bí ìjàmbá náà ni so téèyàn bá kú ní ọ̀nà ìjàmbá àbí èèyàn jóná mọ́lé gbogbo orú àwọn kan báyìí àbí èèyàn rì sínú omi gbogbo àwọn kúbà yẹn tí ó nira ọlọ́run ipò ẹni ó kúkú ṣàyídì ni mùsùlùmí bẹ́ẹ̀ yóò rí so wọ́n ti gbogbo ọ̀nà téèyàn bá lè gbà kú àsìkò rẹ̀ ló tó ọlọ́run ní sí gbẹ̀mí kì í nìkan. torí pé màláìka gbẹ̀mígbẹ̀mí tá a ránṣẹ́ ọlọ́run ọba náà ni òun náà ní jíṣẹ́ láì jẹ́ pé ọlọ́run ọba bá rán. àsìkò tó sì tó náà ni àsìkò rẹ̀ ó tó Allahu alam àkọ́kọ́ náà mi ò mọ àdìfì yẹn bó tilẹ̀ bó bó jẹ́ sọ̀hí àbí kò jẹ́ sọ̀hí mi ò mọ Allahu alam tí n bá ṣẹ̀ṣẹ̀ wádìí ẹ̀ wa alaykum náà wọ́n yà á láti máa yípa yí padà. <laughs> bẹ́ẹ̀ ni ìbéèrè dáadáa lẹ béèrè. alákọ̀ọ́kọ́ náà èyí tó dáa jù náà ni kí ọkùnrin ọwọ́ ẹkùnrin tó bá wá jẹ́ pé ìyàwó ní ọwọ́ ọkọ rẹ̀ ẹni tí ó ṣèkejì rẹ̀ ó láti jọkùnrin ó láti jẹ́ ọkùnrin kò lè jẹ́ obìnrin torí pé muharram wọn à lè wẹra wọn àbúrò ọkùnrin kò lè wẹ àbúrò àmì ẹ̀gbọ́n ọkùnrin ò lè wẹ àbúrò rẹ̀ obìnrin bó tilẹ̀ jẹ́ pé wọn à lè fẹ́ra wọn tó ti bẹ́ẹ̀ náà kò lè wẹ̀ so ó padà náà kọ́ pé ẹni tí ó sì kejì ìyàwó yẹn ó láti jẹ́ ọkùnrin torí kò sí ọ̀kankan tó tún ní ráìtì nínú obìnrin tó lè rí òhò ẹ̀ mọ́ kò sẹ́ni kankan tó tún ní right àti láti àti rí ìhòòhò ẹ̀ mọ́ so àyàfi ọkùnrin ẹgbẹ́ ọkùnrin yẹn náà wọn láti bo ìhòòhò ẹ̀ so bó bí yẹn ṣe rí nìyẹn náà. ìjùsá tá à ń rí láti arọtí ara àgbàdo àbẹ́rẹ́ àbí nǹkan kan ok wọ́n wọ́n wọ́n ṣe wọ́n lò fún ọtí ni igba yín kò tí ì dọ̀tí lẹ́yìn ìgbà tí wọ́n fún kíní ẹ̀ tán kọ́ ni wọ́n yọ ọdún sákò wọ́n ń ṣe lọ́lọ́run etikẹ́tì ìdọ̀tí lẹ́yìn ìgbà yẹn gan nígbà tí wọ́n bó tẹ̀ pé ẹ̀mí ọtí ni wọ́n fi wọ́n fi ń ṣe kíni ẹ̀ nígbà tí wọ́n ń ṣe lọ́run yọ kọ́kọ́ wà nípò bíi kùnú bíi asir gẹ́gẹ́ bíi asir yọ kọ́kọ́ wà ẹni ọba mú ń gbà yẹn kò mọtí ó dìgbà ọba dọtí ẹni ọba mú ń gbà yẹn kò mọtí ó dìgbà ọba dọtí nígbà ọba wa ti dọtí nǹkan gbogbo bó ti wá wù kó yí padà tó kò tún jẹ́ halal ma, haram náà ni ṣùgbọ́n síwájú kó tó jẹ ọtí oúnjẹ ni àgbàdo náà fi ṣe ọtí ṣe bá gbàdo ni oúnjẹ ni ṣùgbọ́n síwájú kó tó di ọtí ńgbọ̀ bá ti wá dọtí tán ìgbà náà lọ́wọ́ jẹ́ haram nígbà táwọn ń ṣe lọ wọ́n yọ àwọn nǹkan tí wọn ò ní ìdí léè tó jẹ́ oúnjẹ dábà kò sábúrú náà ká fún dábà kó والله أعلم نعم عليك سلام إياكم ọmọ ó lè wẹ̀ bàbá ẹ tàbí kọ́ lè wẹ̀ náà kò sí aburú wọn lè wẹra wọn. tó bá wá sí ẹni ọjà pẹ̀sì ní ara mi ṣé ọmọlọ́kùnrin lè wẹ̀ lẹ́nu láì. ah obìnrin ni wọ́n wà wọ́n wà obìnrin torí pé obìnrin yẹn ohun tá à ń fẹ́ ni pé ẹni tó súnmọ́ tí ó bá wá sí obìnrin míì ó lè wẹ̀ bẹ tọ́ba káàtì wa wò pé kò sí èèyàn pẹ́ẹ̀pẹ́ẹ̀ tí ó wẹ̀ kú yẹn àyàfi ọmọ èèyàn kò sábúrú nù ẹ̀ tí ó wá sí ọmọ kò tún wá sẹ́lòmíì máa àfikọ́jẹ́ pé obìnrin yẹn á lọ gbé bẹ́ẹ̀ ni àníwẹ̀ tí ó sí obìnrin míì tó lè wẹ̀ gbogbo wọn pátá àjòjì ọkùnrin ni wọn àníwẹ̀ torí pé ààyè lọ́wọ́ àwọn òkú lọ́wọ́ wọn ò tọ́ láti rí òwò ẹ̀. Náà. wọ́n á ti sọ àbẹ̀yà pé ẹni tó tí wọ́n rí nínú mímọ̀ àbí ìmáàmù bóyá wọ́n ti sọ̀rọ̀ àti onímọ̀ tó tó kí o sí òkú náà tí ọmọ yẹn bẹ́ẹ̀ kí o tí ọmọ lè sí tí kò máa kí o sí bàbá o ẹ̀sìn pé bóyá ọ̀kà ń pọ̀ àwọn èèyàn kan lè pa. ẹ bẹ́ẹ̀ kò sí aburú nù ẹ̀ torí pé irun kíkí sílá gan-an lè sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ wípé tí n bá kú o lágbájá báyìí ni kẹ́ ẹ pè kọ́ wá bá mi kọ́ wá kírun sí mi la kò sábúrú nù ẹ̀ so tí ó ń tàn tí ọba ma ìrun kí sí yàn la n tó da náà ni kí wọ́n kọ́ n tó da ni wọ́n pe àkíyèsí ẹ̀ n tí ń bá ń ṣe láṣìṣe kí wọ́n kọ́ torí pé kì í ṣe nítorí ẹ ẹ tí wọ́n fẹ́ kírun sọmọ ẹ̀ la nìkan àwọn yòókù ti ti ń kíkọ́ sí àwọn ìwọ̀n kàn wá ọkàn wa mọ̀nà so wáyé tí ó fi jẹ́ pé lórí tó ti bàbá mi nìkan ní wàá kọ́ ẹgbẹ́ àfọ òní kírun sí bàbá mi la torí pé kò máa ń ṣe àwọn etí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ nǹkan tá à rí tá sọ̀rọ̀ so ntọ́ da ẹ náà nìkan kọ́kọ́ tún ṣe ní ọ̀nà tọ́gbà tọ́ tí òfin ní di wàhálà torí pé àwọn míì tí wọ́n máa kí wọ́n á rí bí sẹ́yìn bá ti dúró sí náà kò sí àpá. Nà. Pé àpá ni wọ́n máa wá láti fi kọ́ wọn wẹ̀. Kó wọn wẹ̀. Olókọ̀ jù ti ní láyé ṣe ọ̀sẹ̀ kò ní sí àpá náà ló fi jẹ́ pé àǹfààní irú àwọn ìjókòó báyìí náà ni a ó rí i pé èyí tá a sọ tán báyìí ní ìsìn a sọ pé a ti mẹ́nu dání náà nìyẹn torí pàtàkì ẹni lọ́sẹ̀ tí ń bọ̀ orí ẹ̀ náà láti dìde so that ó ń kálukú ó fi mọ báwo là á ti ń wẹ̀ gbogbo ẹni tí ń bá ń wẹ̀ yóò lè wẹ̀ lómìn sebó náà ń wẹ̀ ó sì níyàwó ńlé wọn jọ ń ṣàjọṣepọ̀ yóò sì wẹ̀wẹ̀ jánábà èsì tí ò ní lè wẹ̀ ra tí ò ní wẹ̀ lómìn so ẹnikẹ́ni náà ló lè wẹ̀ òkú kò sí eh, nǹkan vikiri kan tí ó wá pé èèyàn máa sọ nígbà tí ń bá ń wẹ̀ kò sí ipe àdúrà kan wá wà tó bá fẹ́ fọrí ntó ṣe tó bá fẹ́ fọ̀gbẹ́ ọ̀tún ntó ṣe àà wíwẹ̀ báyà tí wẹ̀ láàwẹ̀ afa so ní ìsìn. ìbéèrè lẹ́ni tó tọ́ sí láfọ̀kẹ́ mọ̀ sọ yẹ o. ẹ jẹ́ kí yá kọ́. ẹlẹ́kejì ni ẹni tó jẹ́ kó jẹ́ èèyàn òkú ẹ̀rú lè máa bá ń gbà yìí láti sọ pé bóyá òkè ẹ̀dẹ́gbẹ́ dúró níbi tó ń tó bẹ̀ kú. a ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ àgbọ́yé èèyàn kú ń sìn ẹni ẹni ọtọ́ sí kọ́wọ́ ẹni bàbẹ́ bàbẹ́ wà ń jókòó tí ọba sí bàbá ẹni bàbá bàbá bàbá wà ń jókòó tí ọba sóhun a ní ọmọ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ wà níjòkó gbogbo wọn pátá kò sẹ́ni ó lè wẹ̀ yàtọ̀ sí pé bóyá wọn ò mọ̀ wẹ̀ wọn àti ṣe kó dandan lórí wọn ẹni ọba lè ṣe lára lọ́tọ́jájọ́jì òun náà lè wẹ̀ kú kò sábúrú nù ẹ̀ so kì í ṣe pé ó di dandan kọ́ ẹ pé ẹni aṣọ ìkọ́tọ́ sí òun gangan ló wá padà nàkọ́ wọ̀ a ní ntọ́ yẹ ni ìdí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni àṣírí tí wọ́n máa rí kò sí òkú kan tẹ́ẹ̀ni rí nǹkan àṣírí kan tó yẹ kẹ́ ẹ bò torí pé kò sẹ́ni kankan tí ó kù tí ò ní rí nira so ó ní ohun tí ó yẹ kí ká sọ ẹni ó lè sọ náà ni ẹni ọba súnmọ́ yẹn so tí ọba wá sí aráàta náà lè wẹ̀yàn kò sáburú nù ẹ̀ kò sí aburú kankan nù ẹ̀. Wa alaikum ìyẹn le nílé ìwẹ̀ ala kuli hal ibi tí a ó ti wẹ̀ kú ó yẹ kó jẹ́ pé ibi tí ààyè wà tó gba ààyè tí ò ní sí àfúnmọ́ torúkún yẹn gbogbo yí tá a máa yí fa afẹ́ ká máa yí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ afẹ́ ká máa yí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìtọ́jú tá a tọ́jú ẹ̀ nígbà tó wà láyé irú ìtọ́jú gan la afẹ́ ká tọ́jú ẹ̀ nígbà tó tí ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀ so afẹ́ kọjá pé a máa yí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ but àyè tó yẹ pé àyè ó fún a nílé ráyè láti máa láti farabalẹ̀ wẹ òkú yẹn kò í ṣe ibi tó tọ́ bákan náà kò tọ́ kò yẹ kó pé ibi ẹ̀gbin kò yẹ kó pé ibi ẹ̀gbin wọ́n yẹ ká pọ́n òkú wa ní ká pọ́n lé so tó bá yẹ pé tọ́ílẹ̀tì yẹn ó mọ́ ó sì gba àyè a sì lè nǹkan wà tí a lè gbé kalẹ̀ láti wẹ òkú lórí ẹ̀kọ́ sáburú torí pé n tó dáa jù náà nípa pé a tẹ òkú sórí tébù kan tó yẹ pé a ó ti máa wẹ̀ ń ló rọrùn jù àní tẹ́lẹ̀ lẹ́ẹ̀ àní tẹ́lẹ̀ lẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé kò sí nǹkan míì ká tó tẹ́lẹ̀ lẹ̀ wọn láti rí i pé a nǹkan kan sílẹ̀ tá a gbélé lórí ó yẹ kí a pọ́n òkú wálé so wallahu alam náà afa mi. Thank you wọ́n kó àwọn tó kù lára rẹ̀ yẹn wọ́n kó jọ àtàwọn èyí tó jóná lára rẹ̀ wọ́n á ṣe sítírà fún kínní yẹn wọ́n á gbé kalẹ̀ á kírun sára rẹ̀ níbo gan a lè wẹ̀ tó bá pé ara rẹ̀ ò tí ì bàjẹ́ débi pé a wẹ̀ so n bá kù lára rẹ̀ yẹn òun náà là wẹ̀ n bá kù lára rẹ̀ yẹn òun náà là wẹ̀ a wà kó sínú ìtẹ́ a wé a wà gbé kalẹ̀ láti kírun sí la a lọ bù kódà gan tó bá yẹ pé èèyàn bá kú láàrin àwọn èèyàn tá a wà dà mọ́mọ́ àdá ohun gangan ta ló ń tọ̀ ohun gangan tó ṣe pé àwọn tó kú láàrin wọn gan wọn yìí ṣe mùsùlùmí bó tí òun nìkan ni mùsùlùmí láàrin wọn torí títí ẹ gbogbo wọn lákòójọ tá kírun sí wọn la torí títí ẹ nìkan ó jẹ́ ni mùsùlùmí tó wà láàrin wọn torí tiẹ̀ gbogbo àwọn kèfèrí ń pa lákò wọn papọ̀ torí pé òun gangan àdá màmá gbogbo wọn lákòjọ tá kírun sí wọn lára so a ó rí i pé ó ṣe pàtàkì gan so ìyẹn jóná kò mí ni pé àlè kírun sí la mú lópin ìgbà tí a bá ti rí ọkùnrin eh, tó kù bẹ̀tì táwọn afa sọ wípé n tó dáa jù ni pé wípé n tó kù yẹn èyí tó pọ̀ jù lára ẹ̀ ni èyí tó pọ̀ jù lára ẹ̀ gẹ́gẹ́ bí a rí ọwọ́ nìkan a lè kírun sọ́wọ́ la gẹ́gẹ́ bí a rí ẹsẹ̀ nìkan a lè kírun sẹ́sẹ̀ la ṣùgbọ́n a rí bí mẹ́bi ẹsẹ̀ méjèèjì arọ́wọ́ méjèèjì arórí gbogbo wọn yẹn a kó wọn jọ a ṣe wọn ní sutura a gbé wọn kalẹ̀ a kírun sí wọn la lópin ìgbà tó bá yẹ pé ohun tí ó kù lára rẹ̀ ó ju ah, ah, two third lọ ó du two third wọn àbí ó tó two third wallahu alam naam alex naam. a ní filẹ̀ bẹ́ẹ̀ a ní filẹ̀ gbogbo ẹ̀ náà la kó jọ tá tá wé ní kíní tá gbèbò kò yẹ ká filẹ̀ bẹ́ẹ̀ torí pé a ó rí i pé ohun tí àwọn yẹn ń fi òkú ṣe lónìí ọ̀pọ̀ so a kàn ní filẹ̀ báyẹn kó a kó àwọn yìí máa aṣọ á lọ gbèbò sòtú bá ti dérú yẹn ó lè má láǹfààní láti ṣe pé á kírun sí la tá a bá sì lè ṣe náà kò sábúrú nù ẹ torí pò náà ni òun náà ló dì bẹ́ẹ̀ kò sábúrú nù ẹ wallahu wa alayhi salam. gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè tí wọ́n rárá gbọ́ ṣé wọ́n lè kírun sí. wọ́n rí rárá. oníkejì ọ̀nà wọn ti tì mọ́. Eh. well sẹ́rí irú àwọn al-mafqud náà ń pè wọ́n ẹni ó sọnù omi gbé lọ ó sọnù náà ni torí pé àti ìrókù ẹ̀ omi gbìyàn lọ kò túmọ̀ sí pókú ó lè lọ síbòmí lájẹ pé omi ó sọ síbì kan so ní rírí táàrí ó ti di ìdájọ́ ẹni ó sọnù á ìdájọ́ rẹ̀ yọ wà nídàjọ́ ẹni ọ̀sọ̀nù kódà eh, àwọn tó fi ilẹ̀ gan kò ní jẹ́ ogún gbà náà a máa tọ́jú ẹ̀ títí wọ́n fi wá ṣe ìdájọ́ kó ti kú a wá ṣe ìdájọ́ pé ẹni báyìí ó ti kú ńgbà náà ńgbà bá wá ṣe ìdájọ́ pé ó ti kú hukman ìgbà náà láti wá ṣe gbogbo àwọn ẹ̀ tọ́tọ́ yẹ a wá kírun salatul ghaib rán àfàwọn ní sọ̀látùl ghaib yẹn a lè kí bó ti wulẹ̀ ọpẹ́ tó lópin ìgbà tí àbá ti ṣe tahakkuk sátínlì pé ẹni gbalagbájá ti kú o eléyìí kò ní wà nídàjọ́ ẹni ó kú ó dìgbà tí a bá ní sátẹ́ǹtì pé èèyàn kú sátẹ́ǹtì ń gbà míì ó lè jẹ́ pé àtẹ̀kídírì ni ẹnì ó jáde lọ tó wà ní fifty five years for example àwárí lọ́dún mẹ́wàá anabi sàásálàm ní al'umma mi o ikú wọn láàrin sixty sí seventy ẹni ọba eré jù bẹ́ẹ̀ lọ kọ̀ pọ̀ kọ̀ wọ́pọ̀ so ní ìsìn bàbá wa jáde lọ ó wà ní fifty five years ọdún mẹ́wàá àrímá ó ti dọmọ ọdún mélòó ní ìsìn sixty five àtún wa dúró nígbà tí ó fi pé bíi seventy àwa ní ní ìsìn kan seventy ó lẹ́kìkì. Like bàbá ti kú a wá ṣe ìdájọ́ ikú fún àwọn tó ní a pín àwọn ìyàwó tó ní àwọn náà wọn ó ṣe ìdá wọn fẹ́yàwó mi wọn fọkọ mi ó wá ṣẹlẹ̀ pé lẹ́yìn ìgbà tá a ṣe gbogbo nǹkan bàbá wa padà dé ọwọ́ tó bá ṣe kójọ tó jẹ́ tiẹ̀ ládàá padà gẹ́gẹ́ bí owó nìsín àti lo àlè dáyọ̀rọ̀ padà mọ́. No? ṣùgbọ́n ìyàwó tó fẹ́ lomi tí bàbá bá ní ìdí ìyàwó ẹ̀ padà òun ló tọ́ sí tó bá ní ìdí ìyàwó ẹ̀ padà òun ló tọ́ sí ju ẹni ó fẹ́ lọ sọ wà ní lágbájá kọ obìnrin yìí kí o lè padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ àárọ̀ Allahu alim. àwọn tá ń ṣe yẹn wọn à muslim ẹ̀sìn wọn bó ti gbà nìyẹn torí pé àwọn béèyàn bá kú tí gbogbo ara ẹ̀ pé pátá kódà wọn dájọ́ sí ni ìjọ tí wọn sùn ná wọn dájọ́ náà ni ẹ wàá péjọ àwọn tí wọn jẹ́ bíi alásùnmọ́ wọn wọṣọ funfun ẹni jẹ́ bíi ẹni ó dàgbà jù nínú fámìlì òun ni ó ní ẹ̀tọ́ àti fínásì. Si ńgbọ́ ọba wa jó tán wọ́n wà kójọ wọ́n dànù ibi kan so ibi tán da sí náà wọ́n lè gbé kalẹ̀ wọ́n tún wá dájọ́ sí ìjọ tí wọ́n lọ dà sínú òkun so àwọn tí wọ́n ẹ̀sìn wọn ni sọ̀bẹ̀tì Islam gbàyè rẹ̀ kò tọ́ láti jẹ́ pé a wà lọ da eérú ẹni ó kú sí omi àà ìwọ̀ ọ̀wọ́ ń tọ́ bá kù lára ẹ̀ e, lákòjọ àwọn àwé lásán á là gbèbò ntí islam gbà ní Allahu alam tó afọn tó lẹ́yìn ìyẹn. kẹ́yìn. tí ẹ̀gbọ́n wa jẹ́ ọ́fíìsà tí wọ́n rí mọ́ ó sì níyàwó ìgbà ọ̀la máa dúró náà láàrú sọ́kùnrin. gbogbo gbogbo orú àwọn ìyẹn nínú gan nínú ẹ̀sìn Islam kì í ṣe tí a lè dá ṣe kì í sì ṣe tá a fa kan ládùúgbò tó lè ṣe kódà bó ti wulẹ̀ ó nímọ̀ tó kì í ṣe tó lè ṣe kóòtù Islam lágbè lọ ìdájọ́ kóòtù ni ẹnìkan ò ní àṣẹ àti ṣe ìdájọ́ kóòtù ni tó bá jẹ́ pé a ní olórí olórí yẹn gan ni ó wá ṣe ìdájọ́ lágbájá pé lẹ́yìn ọdún báyìí a ṣe ìdájọ́ pé lágbájá ti kú sọ́yọ́ àjẹ́ òkú hukman ní ìdájọ́ kìí ṣe hakika so gbogbo tí ó bá tí wọ́n ṣe lẹ́yìn òkú wọn ṣe bet àsìkò tí a máa dúró déèyàn yẹn ó rí létí mọ́yàwó èèyàn yẹn ó rí létí mọ́yàwó ọkọ jáde kò sọ bí òun lọ àbí ó tiẹ̀ sọ bí tí ń lọ àwa adúróde ní ọdún ọdún báyìí ààrí nítorí léètì mọ́yàwó ni kì í ṣe pé bọ́yá irú kìíní yẹn so wọ́n wàá wo àsìkò tó jáde sí àsìkò tí wọ́n wà yẹn tí ó bá ti tó tọ́ yẹ pé ní ìsìn ó tiẹ̀ ká ní lágbájá ó wálé so ńgbà tí o ti wálé yẹn kò sí tàbí ṣùgbọ́n ó lè dájẹ́ pé o ti kú nìyẹn so ẹnì kankan ò láṣẹ àti ṣe inú àfi court ó rò pa agbọ́ ẹyẹ náà kì í ṣe tí ènìyàn lè ṣe ní individually ah wallahu alam wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.